الله الرحمن الرحيم الحمد لله nínú àwọn àjọ tó yẹ sí pé nínú ìgbàgbọ́ wọn àti nínú ìṣe wọn àwọn kà sí pé déédéé ọlọ́run tí ọlọ́run ló máa ń ṣe yẹn àwọn kà sí pé àbòsí ni lábalábó wọn nígbà tó ṣe wípé gbogbo díẹ̀ láṣẹ láyé màjìbúrú ń bèfẹ́ èyí ẹ̀dá ń pa láti ṣe gbogbo tí wọ́n ṣe ní àtúgbò àbúrò tó wá sí náà ìwá ṣe nígbà tá a yẹ̀yẹ́ ń pa pé kó ta fún un ta tó wá ní òjìyà abẹ́rẹ́ ìtàkùn ìtumọ̀ rẹ̀ nìyẹn pé akẹ́kọ̀ọ́ ní ìdájọ́ wá lẹ́bẹ̀ ọ̀sàkùn sí nìyẹn àwọn eléyìí àwọn ni wọ́n pè ní fẹ́rẹ́pọ̀tọ́ jàbá nígbà. nígbà táwọn a tó bí lè sípà míì àwọn náà tún ṣe náà fìlú sípà tó rẹ̀ ẹnu ẹ̀lẹ́ azẹ́lí tọ́wà pẹ̀lú ọlọ́run wọ́n ní tó ń fẹ́ dà ó ṣe ọlọ́run ọba ọ̀gbọ̀n sí i àbẹ́lẹ̀ ọlọ́run ọba sí i ẹ̀sẹ̀ tó pé ajẹ́ ẹ̀dá pátá ti ṣe gbogbo tó wá ṣe gbogbo tẹ́lẹ̀ abá ti pátá ọlọ́run ọba sí i àwọn náà tún ṣe náà fìlú five hundred thousand years kátún dáyé lọ́nà wà ti ká dàda gbogbo ṣé dàbí jẹ láyé. látara eléyìí ìmọ̀ wá ṣe àfi ti àbọ̀ lẹ́dá ọ̀nà àti máa rí rẹ̀ ṣùgbọ́n ọ̀nà wo lèyẹ́ lè fi jẹ́ ní ìmọ̀nà òun náà ní kéèyàn wá ìmọ̀nà sọ́dọ̀ wọn ọlọ́run ká fi ọ̀rọ̀ ọlọ́run ká fi ṣàtọ́kùn fún sí ayé wa òun láti jẹ́ ní ìmọ̀nà òrùkíṣẹ́ tí ọlọ́run náà sáyé pàápàá jùlọ èyí tó jẹ́ ànábì wa ilé tó jẹ́ ànábì gbẹ̀yìn agbọ́dọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ agbọ́dọ̀ bí wáyé mànà lórí gbèsè ayé wa tá a bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run wọn fọ́nà wọn wa. bákan náà ọlọ́run tó jẹ́ pé wa náà àwọn òròyìn ọlọ́run wípé gbogbo wa náà eléyìí ni wá gbogbo wa láti bùkátà kan sí kejì sọ́dọ̀ ọlọ́run káwọn wá bùkátà jíjẹ mú wa káwọn sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ikọ́ ògbó tẹ̀sí lọ́wọ́ àgbà rárá ọlọ́wọ́ bá ti pín kókàlùkù sì jẹ́ tiẹ̀ kó lóko láyé lóbi pé kókàlùkù wa kókàlùkù tá ní àrẹ̀sẹ̀ ìgbàgbọ́ yẹn nìkan nínú àsìkò nìkan ẹ̀ẹ́dẹ́gbẹ́ òkúpa ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá wá mí bẹ́ẹ̀ni kaba jẹ́ ti ṣe dáadáa tó fáwọn èèyàn lóde àbí ti ṣe kankan táwọn olùkọ́ olùkọ́ lóòótọ́ wọn dáná fún olùkọ́ wọn jẹ á sì kí ẹni wọn lò káàkiri ti ta wọn nílò ẹni kóró lè bá sì kẹ́ni ká ọlọ́run ti parí tó kálukú bó kálukú sì jẹ́ alẹ́wàárí ní ẹjọ́ lánìí àbúkọ́ àti ọmọ pé pèsè rẹ̀ kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tí ọmọ sọ́jà lẹ́nu táwọn oṣù pèsè bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó ń sọ ni kò lè rí bẹ́ẹ̀ rúkọ́lọ̀ ti parí tó kálukú torí ìdílé yìí nínú àwọn àròyìn ọlọ́run olùkọ́ náà wà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run olùkọ́ ní jíjẹ mú wọn ọlọ́run tó fi wáyé pé onírúurú náà ló kálukú àbẹ̀tó ń bá wà lásán tó ń bá wà lásán kó kálukú bá wà aṣọ ń bọ̀ tó ló mọ̀ ọlọ́run. bákan náà ọlọ́run tó fi pé wáyé pé à ń tẹ ohun lóru à ń tẹ ohun lọ́sàn-án wàhálà áwìlì tó ní ìbàjẹ́ mi à. èmi ọlọ́run ní sinmi aṣáájú ní ẹsẹ̀ yẹn yá pásítẹ́kì kìlú ní àwùjọ lẹ́kùn ẹ̀yà wà foríjì ẹ̀sẹ̀ alápáǹtẹ̀tẹ̀ kẹ̀ wà foríjì sọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì. bákan náà àtúnṣàlà eléyìí náà ìpè ọlọ́run tó gbé wa o wípé ní yà ìbáàdì inákun làǹdẹ́bìlì kúndú rí pàtàkì rúni ẹ̀ lè dé òpin ìnira èmi ọlọ́run ọba gan pàtàkì rúni kẹwàá fẹ́ fara ni mí àtàwọn àlàyé tó pọ̀ lórí eléyìí nínú àwọn àlàyé tó lè rẹ̀ mi tètè yé wa òun náà ni kí á máa àṣírí pọ̀pọ̀ ẹnìkan léyìí tó yẹ pé àṣírí òkò ló fẹ́ ká nìkan kọ́ mọ̀ án lẹ́yìn tó bá ti wá mọ̀ án tó bá gbé máa ṣe kankan tó yẹ pé tọ̀ ẹ̀ fún àṣírí rẹ báyìí á lè para rẹ̀ ọ̀bàlẹ̀ ọlọ́run kò láti nìkan tẹ́ ẹ̀ mọ̀ nípa òun ọlọ́run tó wá lè kó ìnira fún òun ọlọ́run tí wàá tí wàá jẹ́ fún ọlọ́run ọba ó kága láti gbó máa fẹ́ ṣe àbí tó wọn òfin ní ẹ̀wọ́n ní kaba lẹ́lẹ́lẹ́lẹ́ tó bá burú ní sinimá tó máa sí ilé kẹfẹ́ tó bá ti ṣe kí ni wò kaba yìí lóyún oṣù kan yìí àwọn alóyún bọ̀ ara tẹ̀ náà rọ. kò sí kata alẹ́ mọ̀ nípa ọlọ́run tí wọ́n alẹ́ ti kọ́ náà wọ́n alẹ́ ti ọlá kó wá kágara àti ṣe tó bá bẹ́ẹ̀ sùn. bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi wáyé pé kò sábà nìkan o ẹ lè dẹ́kun àǹfààní ìwọ̀n ọlọ́run ọba kankan ẹ sábà nìkan fún ọlọ́run kó wá dé sí pé tẹ bá ṣe tẹ bá yìí fún ọlọ́run òun ni ó fi jẹ́ kí inú ọlọ́run ọba ó tún wà nínú ọlọ́run ọba lè fi láwùjọ wá gẹ́gẹ́ bí wípé nǹkan yìí lòun òbí lè máa ṣe nǹkan kan mí ìfún yín lórí ẹ̀. àlàyé tí a ń ṣe lábẹ́ lẹ́yìn òun ni pé ká ṣe nǹkan kan fún ni kó wá jẹ́ sí pé nǹkan tá a ṣe fún yẹn yóò wúlò yóò ní ìlànà kan nínú ìgbésí ayé lọ. kò sí nǹkan tá a fẹ́ ṣe bọ́lọ̀ táwọn akọ́bẹ́ tá a bá ṣe òun ló ti kó owó rẹ̀ ọmọ pọ̀ sí òun ló ti kọ́ láàrin sí ẹ̀yẹ lómi nísìnyí tí wọ́n á ṣe bísíǹsì kan báyà bísíǹsì ẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ bíi three million ló ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó wọ́n fẹ́ ṣe láǹfààní kan sí kẹ́yìn ló ti kọ́kọ́ wá fún three million sí pé kúrú bísíǹsì rẹ̀ ẹ̀yìn tó bísíǹsì rẹ̀ wọ́n ti lè kéde yóò yàtọ̀ ó ṣe láǹfààní kan yẹn tọ́lọ́mọba àlekọ́lá òwúyẹ̀ tó wá pé torí pé kí ọlá ló lè pọ̀ sí i kí iṣẹ́ tí ṣe yẹn kó lè fi ọdún lọ́wọ́ sí kò sí kẹ̀kẹ́tẹ́ lórí bọ́lá lórí ìtàn àti bọ́lá ọ̀rẹ́ bẹ́ẹ̀. ìyẹn náà bàlẹ̀ kọ́lá wá fi tẹ̀lé bẹ́ẹ̀ pé yá ìbárí ẹ̀yẹ ń ni láwọn àna àwọlẹ̀kùn wà àkìlọ̀kùn wà ìnsàkùn wà jínnàkùn. ẹni kó lè báwọn ẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ dá látòrí àlẹ́bí ádámà àbẹ́ẹ̀dìkan. olùwà lórí àwọn tí ó wáyé bẹ́yìn àwọn tí ó sì wáyé bẹ́yìn àwọn náà la yọ parẹ́ lórí wọn kọ́nà kọ́ má jẹ́ kí àwọn àrùn ọ̀dọ́ máa ń gba kọ́nà kọ́ má jẹ́ wọ́n wà bẹ́ẹ̀ torí pé ayé ò ní parẹ́ ilá alàlẹ́ àṣírà ayé ò ní parẹ́ àgbẹ̀kọ́ kò sí èèyàn rẹ̀ kankan bẹ̀ mà èèyàn kúrò láyé ò parẹ́ eléyìí ni àkọọ́lẹ̀ tó wà nínú ọ̀rọ̀ àwọn àbá táàtẹ́ mi ní a ti sọ̀rọ̀ gbàtà yóò parẹ́ yẹn kò ní sí èèyàn rẹ̀ rẹ̀ mọ́ àwọn èèyàn kú yóò kú lórí ẹgbàá náà láti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀jẹ̀dẹ̀ yọ àwọn àwọn ọmọdé wa. Pèpè yọ pàrẹ́ pàrẹ́ ayé ló pé lóòótọ́ ṣùgbọ́n lórí bí ọlọ́run ọmọ ẹ̀yọ́ ìgbà tí ọ̀jẹ̀ pèpè jíjà ọ̀yẹ́ mọ̀ sáà ìgbà tí ọ̀pá gbogbo

báwọn ẹlòmíì ti kúrú lò wọn gẹ́gẹ́ bí fóònù mi fún wọn lágbára ọlọ́ni ni ti pọ̀ tóní náà àtàwọn èèyàn àtàwọn tó ń kọ́dá náà àdìdẹ̀mú àtàwọn tó ń kún sábẹ́ ìdínú wọn náà ọlọ́ni ti gbogbo wọn kí àtàwọn èèyàn àlá àtúkọ̀ ọ̀kọ́ ní ní wáyé gbogbo wa gbogbo wa lọ lè jẹ́ èèyàn kò sẹ́yìn ọkú kankan nínú gbogbo àdúgbò ara lè di èèyàn àpapọ̀ nǹkan lóso ó wa àwa dúró ní pé àní sẹ ọlọ́run àní ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ fi tí àwọn bá wọlé o gbogbo wa àní sẹ ọlọ́run gbogbo tọ́lọ̀ ní ká máa ṣe láàmà ṣe gbogbo tọ́lọ̀ ní ká máa ṣe á jìnà sí ọlọ́run ilé ṣe máa ń sáàlà dáríkà bí wọ́n lè fi ṣe á. ilé ìwò tó kọ́lá àwọn olóyún kàkà abẹ́ nìkan. ọlọ́run ilé ìta ṣe òun sẹ́ káwé páàsì òun ọlọ́run ọlá kò pé kọ́lá àwọn ọlọ́run wà nípa ọlọ́run abẹ́ òun ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ mú. ẹni kò ṣe ní dọ́ọ̀rọ̀ ẹ̀ kan nípa ní kò sí kankan tá a fẹ́ ṣe tó ń sàǹfààní ìtàkùn òun ọlọ́run. káwé pé torí fún ẹ̀ bá yá kọ́lá máa záàdà á fi mùlìkì ṣe á gbogbo náà ṣe èlò kò lékún kankan lọ láwọn ọlọ́run bákan náà ọlọ́run tó ẹ̀yẹ mi bákan náà na àwọ̀dà fún wa fún wa jìnnà ẹni àkọ́kọ́ nú yín ẹni nú yín èèyàn nú yín àbàjẹ́ nú nú yín kánú gbogbo yín wá lọ sọ́kàn ẹni tó ya kọ̀ọ̀kíìbù nínú yín sọ́kàn ẹni tó ya ọ̀dùnjà pàṣẹ ọlọ́run wájú nínú yín máa nà kọ́tọ̀ láyíká nínú lè kí ṣe eléyìí ló ti dàgbà kú wọlé mi ọlọ́run ntí ọlọ́run sàlàyé wọn abẹ́ eléyìí náà ni wípé kọjá pé gbogbo ẹ̀dá èèyàn pátá àti gbogbo ẹ̀dá àlìjẹ̀nu pátá gbogbo wọn bá ọ̀tẹ̀ láti ọlọ́run bàbá wọn bẹ́ẹ̀ máa ya pàṣẹ ọlọ́run wáyé ọlọ́run bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà eléyìí ló kọ́kọ́ làwọn ọlọ́run ló dìbò abẹ́rẹ́ eléyìí ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ fún ayé pé kò sí nǹkan kan a fẹ́ ṣe tó lè mú àǹfààní kan wá fún wọn lọ́wọ́ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe tó lè mú nira kan wá fún wọn lọ́wọ́ tọ́lọ́wọ́n bá ti tó kúrò wáyé nígbà tí wọ́n wá mọ̀ bẹ́ẹ̀ èmi ló wá dé táwa ní tẹ̀lé àṣẹ ọlọ́run wa náà tọ́lọ̀ fẹ́ ń jáde wà ní. bá a kúkú tẹ̀lé kò lé ọlọ́run fún bá a sì látẹ̀lé kò dí ọlọ́run ọlọ́run kò ní kù káàkùn bẹ́tà káàkùn wá tẹ̀lé àṣẹ ọlọ́run wa mú kóhùn òkú lè fún wa sáàyè jẹ́ níjọba ìdílé àwọn. ẹ̀dọ́ àtẹ̀jú òkú lè bọ́ọ̀ ṣe yé wa dáadáa. ọmọ tí ò tí ì lè dáṣẹ́ ṣe. wọ́n wá sọ yí pé ọmọ tó ti ya èèyàn ló yín ni àtàlìjàn ló rí bákan náà kọ́ọ̀mù bí sọ̀yí ní wá wa gbogbo yẹn wá lọ́lẹ̀ péjọ sáàyè kan ṣoṣo ẹ̀rí kárí ọlọ́run wà lẹ́tọ́ lámú àpèjúwe wa nínú àwọn akẹ́tẹ́lẹ́ ilé wa wa ni wa ẹni wáyé tó wá lọ hajj òun lè yóò di dáadáa ẹwù tó àlàfà yìí bàbá wa tẹ̀sí lọ ẹwù bẹ́ẹ̀ tó péjọ náà lálàfà ẹwù bẹ́ẹ̀ tó pọ̀tó èyí wọn lè rí yàn kọ́kọ́ tó bá wọn láyé tí ó fi jáde láyé ẹjọ́ ìgbà ìdí àwọn òkú nínú kàtọ́ lọ sí ìfẹ́ ká lọ fún ẹja àti náà nìyẹn pé bá a ti péjọ bá a ti pé wájú ọlọ́run ìgbà ìdí ìjọba ìdí àwọn wájú ọlọ́run tó fẹ́ lọ sí inú àwọn ẹ̀kọ́ tó bá ká kọ́ níbi àjùlọ lọ nìyẹn ọlọ́run wá ń dé kó tún yí wáyé pé bí a ṣe wá rí ní èèyàn àjùjẹ náà tó ń kọ́kọ́ dá gbogbo wa káwá péjọ kí gbogbo wọn pọ̀ lójú kan náà ọlọ́run pàṣẹ àlùní kó ń kájú kúkú ní wọn á bẹ̀rẹ̀ lọ́dẹ̀ mi ọlọ́run kó ń kájú kó ń máa bẹ̀rẹ̀ tó fẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ kan tẹ̀kú tọ́lọ́ bá kẹ́yìn dáadáa ẹ máa wọlé àti ọ̀nà ìjọba ọ̀nà lè gbàgbá ọlọ́wọ́ á mú àpòlù ní wá nípe ní gbogbo yín pátá náà ti ti wùkẹ́ ẹ̀kọ́ tó lì èèyàn ní àlìjẹ́ lórí gbogbo yẹn kó tọ́lọ́ tó máa wọ́n bá gbọ́ wọn wá béèrè tiẹ̀ ẹni tó yẹ kó wó ni gbogbo lówó tẹ̀pẹ́ oríṣiríṣi làtọ́ wọn bá gbogbo láyé lónìí àwa lè máa wọ pé kò sí náà owó náà dúró ẹlòmíì ti lówó ìdí ń bá a fẹ́ra dákun tẹ bára ẹni tí ó gba owó kó sì wá gbé nira ìkó fún kò rẹ wọn gbọ́ ìbẹ̀rẹ̀ láyé lónìí ìbẹ̀rẹ̀ láyé lónìí ọlọ́run kọ́ wájú ní pé òkè ṣe pé owó ìnira tiẹ̀ ìnira àtẹnubẹ pẹ̀lú rẹ àbídẹ́kùn kankan lọ fẹ́ gbogbo tí bẹ pẹ̀lú rẹ tó ń fẹ́ yìí àtẹnẹ fúnwọ́n náà ní tiẹ̀ ọmọ tiẹ̀ ipò tiẹ̀ ọlá gbogbo tẹ̀ ń fẹ́ wọn ọlọ́run fà abẹ́ ìlú kó ń la wá ilé mọ̀sí alága kí wọ́n á kó kálukú ní pípẹ́ lọ́kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ti kọ̀ tó yìí. ọlọ́ni máa ń sọ̀rọ̀ dáríkà mímá ìdí gbogbo tó ń fún yín pátá kò dín kankan kò ní tó wọn náà wá lọ́lọ́ àwọn ọba kọ̀ ẹ̀wọ̀n ká. bẹ́ẹ̀ náà ní ń bẹ láyé lónìí ẹlòmíì ní owó dé dúdú lákàntì ẹ̀ owó ti ń bẹ lákàntì ẹlòmíì bí wọ́n bá pín fún gbogbo àwọn tá à ń jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n bá pín fún wa ní one one million owó tó sẹ́kù lákàtà níbi tí ẹlòmíì gbọ́mọdé ní nàìjíríà wà yẹn káàtì ẹ̀ má ti sọ pé wò rí nígbà tá a bá ti wá rí ìhun eléyìí wọ́n fi hàn ẹgbẹ́ wọn bóòlù kọ́lọ́ tó wá dá wa bóòlù rẹ tó gbà náà. ìbá wọn àtà ni wọ́n ṣàkáàtì wọn láwọn àtùkù kan nílé kọ́lá ta nàìjíríà gbé yá wa táwa nàìjíríà àwọn ẹni tí wọ́n fi àdísàn kún pé káàtẹ tó ní kú báyìí tí wọ́n bá kú owó ẹni yẹn fẹẹ kọ̀ọ̀kan wa ní wọn wá mi lọ yóò bẹ́ẹ̀ lọ yóò tún ṣẹ́kù owó tún ṣẹ́kù nù àkáǹtì ẹ tá a lè sọ yìí òfin jáde láyé ẹlòmíì wà bẹ tí ẹni wọn lù tẹlifí ju wa lọ tọwọ wá jẹ pé téèyàn bá wá rí lọ bóòdù ọlọ́wọ́ tó dáa bóòdù tètè wá bẹ́ẹ̀ tó wá bẹ̀ kán láàmú tí oore rẹ̀ pọ̀ ni tí èsì ná nípa yà ní ìlànà ọlọ́wọ́n adéyá ìwádìí ẹ̀yà ẹ̀rú mi nínú ẹ̀kọ́ yà àmàlẹ́kùn ẹ̀rọ lè máa gbé lẹ́yìn àwọn sẹ́yìn tó bá dúró báyé ṣe o òsì yàrá fún ìrẹ́lẹ̀ wọn bá ti sọ fún un abẹ́ẹ̀ nígbà ẹ̀kú bí ọlọ́run ti tó ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ̀ ń tẹ̀ ẹ̀rọ pàdísì àwọn ará Nàìjíríà ní báwí ẹ̀wù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ orí kálukọ̀ àwọn ẹ̀kú ń dúró ara

ó tún sọ títí débi wípé àwọn àṣìṣe yìí gan òun oríyìn ẹgbọ́ oríyìn ẹ̀wọ̀n kò títò lọ ó tún wá bá lẹ́nu pé gbogbo tó wá ń fẹ́ ìdílé wọn ti àwọn ara ẹ̀ gbogbo ẹ̀ lòun ní lọ́dọ̀ ìtòwọn ọlọ́wọ́ bá ní pọ̀ gan jàrá olùkàlùkù wa òkà olùkàlùkù ti wá tiẹ̀ ọlọ́wọ́ á sọ mí pé bí àwọn ìwé ìyàwó sẹ́yìn jẹ́ sí gbogbo ọdún lè tún ọsọ lókè tí ọ̀ kò kún ọ lójú ọ̀dọ̀ nǹkan mi ló tún wá lọ àwọn ọgbà àrékèrèké mi lọ dá bí kò bá yàn lójú kò sì gbájú ẹ̀ àbí kò máa wá agbára òògùn kan láti lè ṣàwùrú báwọn èèyàn àbí kò máa wá agbára òògùn kan láti lè rẹ́ àwọn èèyàn jẹ àbí kò máa. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kátà mi ní ti láyé lónìí ọlọ́ni gbogbo ẹ̀ pátá kò sí alẹ́kùn gbogbo ẹ̀ ní sọ́kalẹ̀ fún yóò ẹ ìrọ̀lẹ́ ọ̀sùnmọ́ ní sọ́ọ̀tì kátà yóò bá tó sọ bí ẹ̀tẹ́wọ̀n ẹ̀kàbí ọ̀tá ẹ̀mí ọlọ́ni tí àtọ́hùn pé kalẹ̀ yìí èyí tó ṣe tó kéré kò bí lẹ̀ èyí tó ṣe tó tóbi náà kò bí lẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀pọ̀ balẹ̀ gbogbo ẹ̀ pátá ìlà bàbá mi sọ̀rọ̀ ìlú lẹ́sẹ̀ a abẹ́rẹ́ máa ń pè é sọ́kọ́ lókun tó wá sí eléyìí tó wọn náà wá sí tí ọba tó wá sí ní sẹ́wọ̀n látòkè látẹ̀ gbàgbọ́ pọ̀ bí mo bá ba dé bí mo bá dé bí mo bá lè sọ fún mi pẹ́rẹ́ wípé ọjà lè àbí wọ́n lè sọ fún mi pẹ́rẹ́ wípé awúrú pẹ̀lú oṣù tí wọ́n bá mú ọ má lè tukọ̀ ní àbákan o ẹ wò bẹ́ẹ̀ má lè tukọ̀ ní àbákan o sẹ́wọ̀n péjọ tí wọ́n bá gbé ọmọ náà sẹ́wọ̀n àbí wọ́n ń pe ti tọlọ́pàá sẹ́wọ̀n péjọ àwọn náà yọjú bàbá sọ̀tọ́lẹ̀ mu àpèjúwe náà nù àpèjúwe ọlọ́run sọ fún wa yìí ọlọ́run tẹ gbogbo ẹlẹ́ fún wa ọsọ ìtọ́ yẹ ká ṣe ọsọ ìtọ́ yẹ ká ṣe ẹni wọn á da aláyà àkókò nàbí torí tinú òun lòun ó ṣe ọlọ́run tó mọ òwà bí mọ̀ máa sún ọ́ lẹ́sàn-án lọ máa pè é kálukú wo bàmà wọ́n jẹ̀rọ ayọ̀n ẹ̀tọ́ wa bá ẹ̀sán dáadáa níbi tiẹ̀ fàlìyà mẹ́tìlá ọ̀yà àkókò bọ́lọ̀ ẹ̀ wọ́n máa wọ́n jẹ̀dá dáadáa. la yalumanna illa nafsa kọ́mọ buru ẹnìkan wò ní ara ẹni kó dúró ẹ̀wù tọ́nà balẹ̀ àti náà ẹ̀yìn àwọn ọmọ ẹni wọ́n ayé kìnnìkan kálukú ló rìsọ́ọ̀tì ó kálukú ló ti máa rí jẹ báyìí ẹni òun náà ṣe dáadáa òun náà ah, wọ́n ká bẹ́ẹ̀ mọ àwé dáadáa ní ilé alhamdulilayi gbogbo ẹ̀rọ rẹ̀ ṣùgbọ́n ilé yìí náà pé àwé dáadáa lọ́ba bá jí lọ́ba bá jí jí sẹ́fún mẹ́ àbí èsì lọ́ba ti bá bẹ̀ ní bí ẹ̀ ń sì ní olóòlè máa fi máa á ìwé tọrọ ojú ìmọ̀ tó ń jọ náà ìlú náà òun náà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ kó wọ́n bá bẹ́ẹ̀ lé. ó náà máa bá rẹ̀ wí bẹ́ẹ̀ ni àkókò ìlọ́run fún wa nínú wa. ẹsẹ̀ lẹ́yìn ẹ má ṣe lẹ́yìn eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ má ṣe.